alhamdulilahi lẹ́tí alàlẹ́ arṣi stawa ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó jẹ́ pé ń bẹ ní òkè alára sí lókè sánmà kéje lọ́hùn wasalaatu wasalaamu ala nabiyina muhammad ìkẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run kọ́ba nabi wa muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ikhwatal iman èèyàn máa yá mi nínú gbàgbọ́ ní tá fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́yìn òun náà ni aina ainala níbo ni ọlọ́run ọba allah níbo lọ́wà alimuslimu musulumi òdodo yu'minu bi wujudi llahi khaliqil ma'budi li musta'ani bi kò gbọ́dọ̀ má gbàgbọ́ pé ẹnìkan bẹ tí ń darí ayé yìí tí ń jẹ́ ọlọ́run allah òun náà nìkan ló sì dá gbogbo nǹkan òun nìkan náà láti gbọ́dọ̀ máa sìn gbogbo òṣòro tá a bá ní ọ̀dọ̀ rẹ̀ ló ká kó lọ wa minal imani nínú ìnígbàgbọ́ sí ọlọ́run òun náà ni annahu fawqa sab'i samawat taliqu bi jalalihi wa azamati ká lè nígbàgbọ́ pé ọlọ́run bá ń bẹ lókè sánmà keje bó ṣe wá rí bó ṣe wà ẹnìkan máa ò nìkan náà lọ́mọ. wal qawlu bi anna allaha fi kulli makani bi dhatihi khata ká sọ pé ọlọ́run bá ń bẹ gbogbo àyè dáàtú ọlọ́run pàápàá ọlọ́run ọba ń bẹ ní gbogbo àyè ọlọ́run bẹ lọ́tún ọlọ́run bẹ lọ́sì ọlọ́run bẹ wájú ọlọ́run bẹ lẹ́yìn wa ta'ala Allahu an dhalik àṣìṣọ́ ni ọlọ́run ọba Allah ó ń bẹ ní gbogbo ààyè pẹ̀lú màá rẹ̀ ni àmọ́ pàápàá rẹ̀ lókè sánmà kejì ló wà al-qawlu bi anna fi kulli makani bi ilmihi sahih kání ọlọ́run ọba ń bẹ ní gbogbo ààyè pẹ̀lú màá rẹ̀ eléyìí ńlá làáfíà àmọ́ ká máa pé pàápàá ọlọ́run ń bẹ ní gbogbo ààyè dáàtú ọlọ́run ń bẹ ní gbogbo ààyè eléyìí àṣìṣe ni ká lè ṣàtúnṣe rẹ̀ kí gbàgbọ́ wa kó lè bá a dáa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam alẹ́ adillatu ala anna Allaha fawqa sab'i samawati minal kitabi wa sunna ẹ rí ibi tí ọlọ́run ọba wà èmi ọ̀ma ìwọ náà ọ̀ma kò sẹ́ni ọ̀ma nínú tọ́lọ̀ ń dà ọlọ́run fúnra ara rẹ̀ ni ó ju ibi tó ń wà ọlọ́run ọba tó ń wá sàlàyé fún anábíwá Muhammad sallallahu alaihi wasallam ń pín ibi báyìí ni mo wà o eléyìí rinlẹ̀ nínú alukur'an àti sunna ìpè ọlọ́run ọba wa lókè sánmà kejì lọ́wà lókè aláràṣẹ rẹ̀ ẹ̀rí alákọ̀ọ́kọ́ tá a fi mà ọlọ́run ọba ń sọ pé arahman ọba àjọkẹ́ ayé alalẹ̀ arishistawa ó wà lókè aláràṣí aláràṣí sì ń bẹ lókè sánmà kejì suratu Taha ayẹlẹ karùn-ún imaamu malik afawa wọ́n ní alistiwa ma'lum wọ́n ní kí nǹkan wà lókè nǹkan gbogbo alama wal kayfu majhul bó lọ́lọ́run ṣe wá wà wọ́n ní kò sẹ́ńtọ́mà wal imanu bi wajibun kasi gbà pé ọlọ́run bá ń bẹ lókè alára sí bó ṣe sọ yìí ọ̀ràn yẹn ni ká gbàgbọ́ bẹ́ẹ̀ wa su'alu anhu bid'ah ká mọ́ wá béèrè pé bó lọ́lọ́run rí lókè alára sí àdádálẹ̀ nínú ẹ̀sìn wọn ò kẹnu wa bọ́ wọn ò sì náà ronú lọ́bẹ̀ káwọn kan gbà ní pọ́lọ́run bẹ lókè alára sí rẹ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba ní ilayhi yas'adul kalimu tayyib wal amalu salihu yarfa'uhu ọlọ́run ọba ní àwọn ọ̀rọ̀ dáadáa tẹ̀ ń sọ àwọn zikiri tẹ̀ ń ṣe ìrántí ọlọ́ ọ̀rọ̀ dáadáa ilayhi yas'adu yóò máa gun òkè lọ́sọ́dọ̀ rẹ̀ iṣẹ́ rẹ̀ tẹ́ bá wá ṣe yarfa'uhu òun ni yóò máa fà á lókè ọlọ́run ọba ní yóò máa lòkè lọ́dọ̀ rẹ̀ ajẹ́pọ̀kè lọ́lọ́run wa suratu ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta wa idh qala Allahu ya Isa ọlọ́run ọba ń sọ fún anabi Isa ọlọ́run ọba ní inni mutawaffika á gbé ọ kúrò láyé wa rafi'uka ilayya á wà gbé ọ wá sókè lọ́dọ̀ wa anabi Isa ń bẹ lọ́dọ̀ ọlọ́run báyìí yóò padà wá gbẹ̀yìn ayé suratu Al Imran aya fifty five ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run ọba ní wa ma qataluhu ọlọ́run ọba ni wọ́n pa nabi isa o ọ̀tọ̀ ni ẹni tí wọ́n pa o bàrọ̀fà ahùlọ ìlẹ́yìn ọlọ́run ọba ló gbé lọ sọ́dọ̀ rẹ̀ lókè ìlẹ́yìn lọ́dọ̀ rẹ̀ lókè. suratun nisa aya one fifty seven àti one fifty eight ẹ̀rí ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́run ọba ní amọ̀ tó máa ń fi sàmà ọlọ́run ọba ní fọkànbalẹ̀ sí ẹni tó wà lókè èyí ni ọlọ́run an yursila alaykum hasiba ọba tó lágbára àti rọ òjò òkúta lẹ́yìn lérí ẹ fọkàn balẹ̀ sí ni ẹ̀rù rẹ̀ ọba yín o eléyìí ọlọ́run fi rinlẹ̀ ní suratul mulk aya seventeen ìtumọ̀ ẹni pé ọlọ́run bẹ lókè man ala fi tọ́wà ń bẹ̀ yìí lọ́dà wo ni kéwú kì í nínú sámà wọn a máa lò nínú èdè tí fi tọ́jẹ́ pé yọ́ọ̀ máa túmọ̀ àlá obi tọ́lọ́run ti ní afalam yasiru fil ard ọlọ́run bá ní àwọn èèyàn kí ló dé tí wọ́n máa rìn lérí ilẹ̀ ó sì ní fil ard wọ́n yẹ sí rìn nínú ilẹ̀ ajẹ́ pé fi máa tún máa àlá amu amintum man fi sama amu amintum man ala sama ẹni tí ń bẹ lókè sama kejì ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́run bá ní ta'ruju al-malaikatu war wá sókè lọ́dọ̀ ọ̀hún àti jìbìrìlù suratul ma'arij aya ẹlẹ́kẹrin ẹ̀rí ẹlẹ́keje òun náà ni al-isra wal-miraj anabi sallallahu alayhi wa sallam ọlọ́run fi ń yé wa wípé òun ní kó wá sókè sánmà òun àti jìbìrìlù subhanalladhi asra bi abdihi layla minal masjidil harami ilal masjidil aqsa ọlọ́run ọba ní mímọ́ fún ọlọ́run ọba wa ọba pé ó mú ẹrú rẹ̀ rìn òru láti masalasi haram makka lọ sí masalasi la aqsa jerusalem alladhi barakna hawla ọlọ́run la falibarika sí masalasi aqsa yìí linuriyahu min ayatina anikọwa bá wa lókè kálí bá a fẹ́ àwọn àmì wa hàn suratul isra aya alakọ̀kọ́ anabi lọ sókè ọlọ́lẹ̀ gba irun wa ẹ rí i pé òkè lọ́lọ́run wa tọ́wádé pé lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àbí apó òsì anabi ọkàn lọ sápọ̀ ọ̀tún àbápọ̀ òsì òkè lọ́lọ́run ajẹ́pọ̀ òkè ni ọlọ́run wa ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹjọ nígbà tí anabi wa muhammad sallam ti ń lọ sí òkè sámà láti lọ lè bá ọlọ́run ó pàdé anabi musa aleyhi salatu wa salam ní sámà ẹlẹ́ẹ̀kẹfà wọ́n kíra wọn anabi lọ nígbà anabi wa ń darí bọ̀ anabi musa wa ń béèrè pẹ̀tọ́ kí ni ń bẹ lọ́wọ́ anabi ní irun àádọ́ta ni wọ́n fún mi ipe kí n sọ fáwọn àlòwùmọ̀ mi ká máa kí fifty salats kí wọ́n máa kì anabi musa alayhi salatu wa salam ó wá sọ fún anabi wa muhammad pé irji' ila rabbika padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba rẹ níbo lọ́lọ́run wà jẹ́ máa bá padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba rẹ fas'al utakhfif wàá béèrè lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ kó dín irun náà àwọn àlùmọ̀ rẹ ò ní kí ó ti pọ̀ jù irji' ila rabbika padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ ìtàǹgbọ́yé ni pé òkè lọ́lọ́run wa ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹsàn وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير ọlọ́run ọba ní òun jẹ gàba lérí gbogbo tóun dá ni òkè gbogbo tóun dá lòun wà ọba ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run ọba tó fún wa nírò. suratul an'am aya eighteen ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹwàá ọlọ́run ọba ní yakhafuna rabbahum min fawqihim ọlọ́run eléyìí ni aya Kùránì mẹ́wàá tó kílíà adilatu mina sunna ẹ̀rí ẹ̀rí nínú àdìsí tá a fi mọ̀ pé òkè sánmà lọ́lọ́run wa òun náà ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá anabi wa muhammad wa ni kaaba muawiya ibn al-hakami asulami òun náà wà ń bẹ ó wá mú ọmọ ọ̀dọ̀ kan lọ́wọ́ ó jẹ́ obìnrin ọmọ ọ̀dọ̀ yìí jẹ́ ẹrú anabi wa pè ọmọ yìí anabi ni aina Allah níbo ni ọlọ́run ọba wa qalat fi sama ọlọ́run ọba ń bẹ lókè ni kọ́lá ọmọ ni ana anabi níta lè mi kọ́lá ti anta rasulullah olójìṣẹ́ ọlọ́run ni wọ ìwòye sọlọ́n kọ́lá anabi wa sọ fún Muawiya pé a'tiqha fa innaha mu'mina yọ okùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ ó ti di olùgbàgbọ́ òdodo pẹ̀lú ntọ́sọ yẹn adẹ́gbẹ́ tí èèyàn bá gbà pókè sánmà lọ́lọ́run wà onítọ̀hún èso olùgbàgbọ́ òdodo ẹ̀rí ẹlẹ́ẹ̀kejìlá nínú hadith yàwá Zainab nínú àwọn yàwá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ń ṣe fàárẹ̀ láàrin àwọn obìnrin ẹgbẹ́ ẹgẹ́ bí àdámà wọn ni wọ́n sọ fáwọn yòókù wọn pé ẹ rí èmi Zainab èmi yàtọ̀ sí yín èmi tó ní ọlá mi lọ́dọ̀ ànábì jọ yín lọ zawaja kunna ahali kunna àwọn bàbá titi yín àwọn fámìlì yín àwọn ni wọ́n so igi yín fànábì wọ́n zawaja ní yàlláhu sábà ìsàmà ọlọ́run ọba àlá òun ló so igi tèmi fún ànábì láti òkè sámà keje ẹ̀yọ́ máa yá mi ó di òye wa pé ìyá yìí di òye wa pé òkè sánmà kéde lọ́lọ́run wa ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹtàlá anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi irhamu man fil ard ẹ máa sàánú àwọn tó wà lérí ilẹ̀ yarhamukum man fi sàmà ọlọ́run ọba ti ń bẹ lókè sánmà kéje lọ́hùn yóò sàánú ẹ̀yin náà wa qala rasulu sallallahu alayhi wa sallam ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrìnlá anabi muhammad sọ pé inna allaha hayyun karim ọlọ́run ọba wa ọba onítìjú ni ọlọ́rẹ́ ni yastahi ọlọ́run àmọ́ tìjú ìdárọ̀ fa ar-rajulu ilayhi yadayhi nígbà tí ẹrú rẹ̀ tó bá tẹ́wọ́ méjèèjì sókè báyìí an yaruddahuma sifra kọ́ wa da ọwọ́ náà padà láì ní fún ní ti ń fẹ́ ìmọ̀ ti ọlọ́run lójú téèyàn bá sì ti tẹ́wọ́ gbogbo àwọn ìlànà pé bàbá tẹ́wọ́ báyìí àyè tẹ́wọ́ sọ̀tún àyè tẹ́wọ́ sósì àyè tẹ́wọ́ wálẹ̀ á tẹ́wọ́ sókè ni nítorí pé àwọn náà gbà pé òkè lọ́lọ́run sí kíni lọ́lọ́run ọba wa wọn ni kò sẹ́ni tó ṣàdúrà àbíkọ́ tẹ́wọ́ sókè ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ wàá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu wọ́n máa mú àyà kan wá ìpè àyà yẹn làwọn gbójúlé táwọn fi sọ pé gbogbo ibi lọ́lọ́run wà wàmínà shubuhat nínú àwọn ìrújú táwọn èèyàn fi máa ń sọ pé ọlọ́run bá ń bẹ gbogbo àyè òun ni àyà tọ́lọ́run bá ní wa huwa ma'akum aynama kuntum òun bẹ pẹ̀lú yín ní gbogbo ibi tẹ́ bá wà wallahu bima ta'maluna basir ọlọ́run ọba ó sì rí gbogbo tẹ̀ ń ṣe suratul hadid aya ẹlẹ́ẹ̀kẹrin àwọn àfààní wọ́n wà má àkùn tọ́lọ́wọ́n bá sọ yìí mọ̀ wà pẹ̀lú yìí bí ẹlìmì yìí yìí ń bẹ pẹ̀lú yìí pẹ̀lú màní kìí ṣe pẹ̀lú pàápàá ìmí ọlọ́wọ́n bá wa nítorí àmà òun náà ni pé tá a bá ní Allahu fi kulli makani bí ẹlìmì yìí ọlọ́wọ́n bá ń bẹ gbogbo àyè pẹ̀lú màá rẹ̀ ọ̀rọ̀ ńlá láàfíà àmọ́ tá a bá ní Allahu fi kulli makani bí dáàtì yìí pàápàá ọlọ́wọ́n ọba ọ wà ní gbogbo àwọn ààyè wọn ní àṣìṣọ là ń sọ ọlọ́run bẹ lókè sánmà keje ọ ma gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú ilẹ̀ lérí gbogbo ohun tọ́da kò sí tí ní nípa ló fi ní inna alim ọlọ́run ọba ni mo ní ìmọ̀ sí gbogbo pátá ajẹ́ pé ìtọ́ lálàáfíà nú ọ̀rọ̀ ni pé ọba ọlọ́run ọba wa ń bẹ ní gbogbo àyè pẹ̀lú ìmọ̀ rẹ̀ tá a bá fi pẹ̀lú ìmọ̀ rẹ̀ sí a máa ọlọ́run ọba wa nítorí pé ẹ̀rí ìtọ́lọ́ndá kò lè gba ọlọ́run ọlọ́run ọba ní huwa alladhi yumsiku samawati wal arda tá a bá ní ọlọ́run ọba ń bẹ ní gbogbo àyè níta sọ ni pé ìtọ́lọ́run dá ọgbà ọlọ́run ọba sínú ọlọ́run ọba sì ti sọ pé huwa alladhi yumsiku samawati wal tazula ọlọ́run ọba ní ọba yẹn tí òun òun ló gbá sánmà àtìlẹ̀ mú báyìí ọgbà mú àǹtẹ̀zúlá ni méjèèjì òfin jábọ́lẹ̀ alimọ́mùsíkù kẹfà yasa ọ́ lẹ́dí àmúsákàwò ìtọ́lọ́n bá gbámú bóòlù àṣọ àṣọ pọ́lọ́n bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nídìí bẹ́ẹ̀ Allahu fi kulli makani bi dhatihi ọlọ́run bá ń bẹ́ẹ̀ gbogbo ààyè pẹ̀lú pàápàá rẹ̀ àṣìṣọ́ ni àmọ́ alẹ́ sọ pé Allahu fi kulli makani bi ilmihi ọlọ́run bá ń bẹ́ẹ̀ gbogbo ààyè pẹ̀lú máa rẹ̀ àmọ́ pàápàá ọlọ́run ọba gangan arahmanu alali arshistawa lókè sama kejì ló wà. níta fẹ́ẹ́ rí múlẹ́rì ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni pé ká gbà pé ọlọ́run bá ń bẹ lókè sama ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́run ọba ọwọ́ àmọ́ gbogbo nǹkan látòkè sama ọwọ́ àmọ́ gbogbo nǹkan pátá ọlọ́run ọba àtẹrù rẹ̀ wọn ò sì kó sínú ara wọn ọlọ́run ọba ń bẹ lọ́tọ̀ ìtọ́lọ́run dá ń bẹ lọ́tọ̀ ni àbẹ̀lọ́run Allah pẹ̀lú agbára rẹ̀ ìmọ̀ nípa ọlọ́run kọ́lọ́mọdé ọ̀dà rọ̀ mọ́ wa lọ́wọ́ kọ́lọ́run wa gbàdúrà ní kọ̀ọ̀kan wa kọ́ wa fún wa níbẹ̀rù ọlọ́run ọba ní gbogbo bìtà bá nítorí pé ọlọ́run ọba rí wa ọlọ́run ọba sì mọ̀ wa ó sì máa ń tàn ṣe wasalaamualeykum wa rahmatulahi wa